من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيكم اليوم أنايكي me kaare nyaŋo yaa to ene ekoyaajin anaike aanyi ohure onuhu muharram awere me 1439 anaike ntumori sallallahu alaihi wasallam a mi hijira maka kanaŋ medina do seri hoyibo ihanaike aanyi ohu ino hoyawo era 2017 ibadai ona be tamamul minna fi kitab wa sahihi sunna daika uwane ina nini na be kitabu salat yara meta ene apejuwe e salon to mori sallallahu alaihi wasallam daiki bible na bana kwa ona ona be mubtilatu salat isanaika o du salala andole be ele naika awra kanya ne shei petetere agobe alisala lulu kawo yenyi sala ok awalan oni papa alkalamu amdan ono be oyi kare da ka ire non o ume ka boya do ka ne yenyi dak an zaid ibn arqam radiyallahu anhu adahon zaid bi ana wazi arqam ulu ina ila qala akaka kunna natakallamu fi salat e kare in sala yukallimu rajulu minna sahibahu ojo noro da kare yo ono ho bana huwa ila jambihi fi salat anaika ka ogure ni sala hatta nazalat bolo do mo sona wa taala do cha hete ka wa qumu lillahi qanitin wa jenni yo moris bona wa taala qanitin da ka usede do sa sanene yani in total obedience kasa kunye diversion asani ka anume ene sala do akure ka okipa marona ejaya mani ci daga wa qumu lillahi qanitin dodaben bisukut ka iya kokuri nay wa nahayna anil kalam di ya ko do ko ni sala do do kare tok al hadisu hadisanan dalilun uhiyatawin uruwawen alla tahrimil kalam fi salat ke enyi shiawe ka oro kare ono ni salan wala hilafu baina ahlul ilm enyi egahi enyi jengunye ina kani ono ye ni kaye anna man takallama fi salatihi amidan aliman oda tora noy ka o kare ini salan oy ko ono kare onon amidan boyen aliman donyo ye kaye yani they are different koroye o ye ka doni kare onon ebe boka out of mistake aliman donyo ye ko no man kare ni sala yubtilu salat bodu salan do bo do men fatada salatuhu isala nono oredu قال ابن منذر رحمه الله يعني ابن منذر يعني إني آه الإجماع أوكي أجمع أهل العلم أنا يعني أن ترنتبه أن كوكو على أن من تكلم في صلاته عامدا كأول أولا ترى لنا أكاري إن صلاة دوية دوكان وهو لا يريد إصلاح صلاته oyi kono ka ebo kana mi oyi tenyi salono anna salatahu fasidan ka wei salono kwabo salono oreju salono gairu makbul wahtalafu fi hukmi aljahil wannasi amma danyi egahi ini okare anaika owe ini re anaika jahili onyo ye re non kai ono okare onyo ngudwan sala wannasi abana kai ama akusala na ayo hiyo dɔba nana kare ani egahi ina kani ɔnɔ ye nere nere non fakad zahaba ba'du ahli al-ilm illa taswiyat al-jahil wan nas bi ta'ammul ani pa ene ɔnɔ ye ne anaika ene ne ne ka onyonyo ben ɔnaika arumayo shokare ɔnaika aihi oshokare yani ene te el kaka ebe ebe onyonyo ben ɔnɔ ɔnaika boye dokan walakin al-arja tafarruqa bayna an-nas wal jahil wa bayna amin okay amma ana jetere hunire ana yani arjahal aqwal in ame kurebe ire ana ka ono jetere hun ono be atafarruqa ani ehahi ina kani annasi ona ka ayo hiyo wal jahil abekena romayo yan wa bayna al amin ina kani an rana ka e boniye dokare fannasi wal jahil awira naika ohiyai awika ina rumaye la tubtilu salatahu bil kalam kusala no bi du akubira naika kabo bi hilafil amin ya toyo naika yi boni ya dokan wa dalilu ala dhalik okira nani kan hujja uhiyate anaika o shanika awalan onifa ba onobe qawluhu sallallahu alaihi wasallam onobe ka anaika onto mori umuru mi ngodo re mo ha kai inna الله تجاوز an ummati alhata ọmọ sọ̀nà wa ta'ala ọ jẹ́bi al'ummam ọ jẹ́bi ragwam sabe so jẹ́bi wainan inire anaika alhata enne nyime wan nisyan alka ayo hiwadamen wa mastukrihu alayhi atire anaika asukata zawame sasana so ka uzo hiyai hujana idan na sozo ke ana ika ayo jara rara karen yani salano no gaira fasidan edu ثانيا أبوه حديث معاوية ابن حكم السلمي رضي الله عنه وأرضاه أنا حديث معاوية أنا وزي حكم السلمي عن السلمي قال أغاكاي بينما أنا أصلي مع رسول الله صلى الله عليه وسلم إنه منايكا أنا سيكو صلاة ديري أنتو مولي صلى الله عليه وسلم إذ أتى الرجل من القوم danyi ojonoro anaika o mitiho iniragun yani iniragun na akusala fa qultu demi kai ojonoro no ke yarhamukallah umuri o mi ayamba onu manika faramanil qawm bi absarihim yandure ke awai manu konan manu ka ke yarhamukallah da ba da ku kanishan ndure ka o zai ka a a ena kala ni salan fakultu demi ka waskala umya onye mumihem masha nukum tanzuru na ile ya sabe le ya nemele me onu mana ele mnene a ah, anyo ah, me ele msabe don mana fajalu yadribuna bi aidihim ala afahadihim de ya subo nyo ushenenen ka yani oyiba wa me ana ba me agwe ne de ya se kare on fala maro aitahum yusamituna ne yusafon melere kai oyiba wa subo nyushene ya subo nyushi be ya se kare kono kokule nwanen ok lakini saktu oka don kokuli nanu ijonire kabe ya kan kono kokuli don kokuli nanu falamma sala rasulullahi sallallahu alaihi wasallam to mori sallallahu alaihi wasallam amara ko sala ok fa bi abi huwa wa ummi ono se adan ono nyan ono se moyo waya maro etu mualliman qablahu ono ili teacher ona ko ro disa qablahu tawijan wala ba'dahu awika awawile muntu omuli sallallahu alaihi wasallam ahsana ta'lima minhu anaika oyala zuo ziyada yani oyala zuo zetetere yani huno ntu omuli sallallahu alaihi wasallam ayi ba because ntu omuli sallallahu alaihi wasallam o me memere no ye ana don wata kaka ye fa wallahi ma shi ko ma ntu sallallahu alaihi wasallam onukum wala darabani anya misa wala shatamani ore kumuhuka a, awa muhimu no ya kusala do akure kan qal saka inna hadhihi salata awere isalanon la yuflihu fiha ebe tenyi inan shay onisanyenye min kalamin nas enere oikoda yani kisala ora àkùrẹ̀ka ọmọ mọ̀ ìtìyìn ìsàlọ̀ náà innama huwa tasbih yani anani ni sala kene ono bi tasbih o imi subhanallah wa takbir o imi kabara wa qira'ati alquran atoi ko quran so this on to muri sallallahu alaihi wasallam yele o meme zoi yo muawiya ini ile anai koka yandon nyemba testify ka ono imali teacher that before this time and ono imele after that time تقوى في هذا الحديث إن حديثنا دليل على تحريم الكلام أصنع في أهيته أنا صدوك أني شعبين إلى أيكا في صلاة مطلقا إن صلاة جابوذي سواء أنيون يوين كان لحجة أم كتو شلا ومن أو لغير حجة أيكا أذاني حجة أنا شلا من وسواء أنيون يوين كان لإصلاح صلاة بام أيكا أناكا بسنسالان أو لغيرها أيكا بسنسالا بكا كنن dɔk wa ma man zahaba ila jawazi kalam lil maslaha ɔka weere ɛnai ka ɛnɛ nini mazhab ka aarɛ kɔrɔ kare aabe oisi moi tenyiyan mustadillan bi hadisi zilyadain dai ka sesimi hujja ɔnɔ bi hadisi ɔnyubɛɛbɛ de adil ibn yusuf alazade ɔke fala takumu bihi hujja ala ma zahabu ilay ɔke ɛɛhoɔ oisi shɔɔjɛ hujja tere sosanai ka ɛnɛ nina naabɔ yele yelele hadisi muawiya nan yelele nan ka ana ka odo nyaru maye do kare da so bi ya kire oy ko da asman ke ana ka otu muawiya ibn hakam bin hakam because unto mori sallallahu alaihi wasallam lam ya'murhu bi adati salat ya na oye ko lam yamuru sallallahu alaihi wasallam an yuridu tilka salat ole ba moda yo ke salono otinya ko na so ka ana ke ana be ka aruma yo da se kan e salan odu elani yani dalil ene wa mo akwa yani onere e ni nyukata ana so because aya ni nyika ozo nyaru ma yo do bo kalen onyo ka baba o sala na sudu anyo ka wale mati nyako onto moli sallallahu alaihi wasallam o yanira ka ayo kama fala bi musi salatuhu salatahu asma kama me yana ko ku salam do kwetere awo ke la yajuzu ta'ahirul bayan an alwaqt hajatiha azaza ki ehahi azatu lete hunu manai ka e asini de hahi na bo e ni de hahi ko rono ko sala ko sala o ko reka o ya ni ka e o boro to ra sala ko

doki ewe huja walakin yustafadu min hadisi zilyadain oka shaifa ni huni hadisi zilyadain annahu idha takallama wa huwa yazunnu anna salatahu qad intahat oka qad intahat ana wika oro kare ini sala ore ru ki salan ota anna zalika la yubtilu salatahu oka sononon o duai sala oruka

salene skana simu huja lao ka ana akubile ya lai kwa aka dawale manawe sala ete so anyile ya lai ka wezi tinyi sala odonyangu odonyangu ka so di arhon esi ye ka ana bika uzuru ki sala na utadora kule kan dok wala butu dalil ala anna huruji harfu aw harfain libukai ok elenyi uyete ana roka do to he harafi abiki harafi eba le bukai abu ko do jorire aw nafhu abika oro gwahe aw nahwiha aw nahwi absene ko wena sona mubtilu li salat ko du sala za ku sala do jorire ah da ku sala do huwa he hiza isala no du li anna hadha la yakuna kalaman agoka esenenen ebe ire yoy kebe inda sharia wa inda nuhat ene sheria akidi na hao weke ni edani na hao ensa hira yoika oye ko yoika edani na hao aw belo ni labs murakab mufin alwadu amma ni sheria yani ni na hao wa ma ni kwa bo ka duma ka ko ko ten ni na hao ewira yoika o lesa kalama because on you salt amma ni sheria wanya ngu chali sa hona eh, idina hawe wa chali sa tena on man chali sa tena nimka everybody that sitting here go out da bound to eh, her every kalaman amma eh, ni sheria kalaman owe oye kwa koka oni su omwosia wosia na noda so mukoro oye kwa na mdoke ana wika o oh, man odo kaka we wa jolele o oh, we wai

yani eclipse of the moon kala hafiz rahimahullah hafiz umuri mayamba ya ala kake hafiz imani kake na. ndoda ehe la ton ibnu hajar al asqalani on ya ka won on mi fatu anaika la fatu ba'da al fat kunyi fatu wa wale mi fatu anana alana wa masawli initially sahih buhari anyum datul qali ama is not as rich as on ibnu hajar al asqalani anatele akin naqalan an ibnu batal أوشا تواهون إلى ابن بطان ليس في النفع من النطق أكي أني إني أويه أيني إلى أيكا يعني بالهمس قد maybe the hamza to والفاء بالكفاء أكثر مما في البصاء كوني سنة كأوريني أويجاتي من نطق إنه يكاري بالتاء والفاء ka yani the duration aha na bika a da koronya mujate do lori wa he anya anya owen lọ́kì kọ́lá wọ̀kọ̀dì tọ́fọ̀kù alájàwádìí lùbùsọ́ fi sọ́lá àtìrí ń tẹ́bẹ́ ẹni ọ̀yẹ́dẹ́ anáàdẹ́ka ọ̀rọ̀ nyàwó jàtẹ́ anáàdẹ́ka ọ̀rọ̀ ẹni sálà. fàdàlẹ̀ alájàwádìí náfún fi ha isla farku bẹ̀yìn náà mọ̀ ọ̀sán náà sọ́sọ́ kì á máa ní dọ́n wẹ̀yì kọ́lọ́rì nyàwó gbà yìí sá. àkókò ẹni ha yẹn náà ọ̀yìn náà kan alkalamu amdan yani dodo kale dai ka oya dokan doke asane wa salisa agwaho wa to gwauta al aqlu wa shurb amdan ona we ka odorin odozuhu dai ka oya duhu no mai ni sala قال ابن منذر رحمه الله أكا ابن منذر مهم ما ينبع أكا أجمعوا أهل العلم الله يعني إني ترين تبع على أنا من أكل أو شرب في صلاة الفرد ọ̀dà tọ́lọ́lá náà ìka ọ̀ọ́rẹ́ àbíká òhun ẹni sálábàbò àmì dáńtà ìka wọ́yẹn ana alẹ́hìlẹ̀ ada na yọ̀rọ̀ náà kí sálọ̀ náà na má ti yẹ ọkù. Dọ́kà wọ́n fi sọ́lá ti tàtàwó àbá mẹ́lẹ́ mere ẹni sálí náà fìlà ẹni dọ̀jà na to ka odonya mu mosoni nan dak wa rajih anaje tale anna al aqlu yubtilu salat isana hi oyele yani adil ibn yusuf ak isana hi oyele yubtilu salat o du sala sawa'un anyonya ben kana qalilan boya chi yanin aw kasiran aw kabarorun ehuna wa kusala na ndube nere ka etu kwanore jo anya na baka ile ewe wonji unye ile ana kawo ya doa watu linywa nenan <laughs> salamu alaykum lati hata law kana baina asnanihi shay'un o kana didika anyi se ha chire anyi anyi na na chire wanyi ume ume ile o ushua fabtalahu amdan duwe ya domu nen oke batala salatuhu isala e noritu ana kawo ya domu nen e oke fa inimtala shay'an magluban ana ka o munisa

du heyo ume heyo doka ah eminishe kaidi mele no shodu ne ngune kwaru yani ide arho sulene yani anta gossip na ona ko so kata dol sawi na na ba ama ona ka o o heyo don lesha waniyatuhu alan liyuarifuha linnas do me kale ne ka anyi sana ka o manubu yani odona ndake hadha rajulu zu amana odona nya mana sana iba me oihe ama intention oda odona na isha ntno kwaru daruse amma yon lai kon be so boro ka emla emla rota de me ka me ka mo diche ka itame denen oye ko no me dole ki there different from online ka on mu na do e on online ka bo na e bo na e ma so ka ono ti to da do no wai da no do ne su doki au ka na nasiyan awika o hiya au ka na nasiyan awika bo hiya do mu na lam tubtilu salatahu oke odu isala yani lam tubtil salatu sala no odu ana ka bon bobu na chenwu o bobu na huna domunen o bu ya domunen doke anato arba ila sadis tarku rukun aw wajibun aw shartun ana ka odonawo eden otoyin sala isana kai otwa be ni salan yani mina rukun salat aw wajibun alika wajibawen erere so be kawa me ni salan aw shartun abisana kai idawen dak wa dalilu ala zalik okay uhiyatere nan hadisu musi salatahu ana hadisa na ko ko salan do ko tere wana nabiyya sallallahu alaihi wasallam qala lil arabi annabi sallallahu alaihi wasallam o kaya ni arbawana irji fasalli fa innaka lam tusalli bale ma do wana ko sala ko kawai e ko sala wa ko taqaddam hadith an abdullah dawud ya abdika okay fa hadha yadullu asan asezo annahu law taraka rukunan amdan ka ana ka odo na wotete egan sala isana ko to awe ni sala non dai kawayen batala salatu fil hal sala no re du inumona wa ama intarakaha sahwan ana wika ona wotete dai kalila hiyan fa in tadhakkarahu fi salat atabi ana wika o tamai o meni salono dashawe wa in lam yazkurhu hatta faraga min as-salat ana wika le batamai poro dameta honi salono fa in tala al ana wika umana tete o gan o godo o ibtada as-salat do nyimi sala osa do kukusala wa wa in lam yatil ana wika وإن لم يطل أنا بكو غدا يعني وإن لم يطل الفاس أنا بكمونا تتأي غنمو بنا عليها دودة تلسو إسالان دوك ناس أحمد على هذا في رواية جماعة أوكي لي أنا إمام محمد منصبه إن لأنه أو إن رواية أنا كجماعة شابه وبهذا قال الشافعي إلى صنع إمام شافعي كان ونحوه أسنى كوبيني قال مالك دي إمام مالكي دوك ويرجح في توال ọkọ waya jo fiti wal fas o banani ka isa se mo ini o gane o mo godo wa kasruhu abika o wee ila ada na nguni sebe ibilaza sabe sada ahi ko wal urf ati sebe custom sebe sana ka o zem dem kai ana me me kuro non yani o godan on re o iwe you don't you decide it enyi sheri yo jume kai ijo ra bi 10 minutes Oh, you have five minutes ẹn eh, sada hikaye ilanon aziz osu kọnu maa bọn sada maa ni yẹ eh, na hikaye said that na ne. dọkọl hukumu fili wajibat ọka wẹrẹ kare ana ikọ bẹ ẹnisa na ika ilẹẹlẹ sọọbin intaro amdan ọzọ yẹ dọ na bọn batala salatu kazalik isalan ọrẹ rẹ wa ama intaro sahwan ana ika ọzọ na bọn da ikirira ihe ọbin sajada lisahwe dọsi bi kete ya ihe wala yulzimu itiyan bil matruk ewa ba ba obe yo ozu ge kai ono ji ha wa obe do sobe ana be ka ayo hiyo okuni ahuna ndo na be oya ate ini atashahudul awwal wal julus fihi wala waya ate do mi tashahud ate oya atonan ananyo ka kumi sujudu sawi ewa ba ba ka wa be do soya atona be dɔk wa shurut isana hido mata ahola biha ala ika isanon ido obe isanonin mata aholla biha umona ikaye o jonno idana inan o tosusu yani idana ka wasabe ne leonon yani o tosu edenyo lam tasihu salatuhu isalanono ejetere alma kuma ka idawe ka wanyalola wa idha kumtum ila salat fagsilu wujuhakum ila ahir al aya so idawe ka wabelo nyalolan la takbalu salatu ahadikum idha hadasa hatta yatawaddaa ẹ̀fẹ́fà àti sálọ́ọ̀sì ní ọ̀sìn yáà ọ̀nẹ́ àánà ìkọ́ ọ̀mì dọ̀tí àánà ìkọ́ hèémi àánà ìkọ́ hèhè ọ̀ràn ẹ̀fẹ̀ hátà yàtàwọ́dá kóró dọ̀mọ̀rọ̀ la sọ ọ̀dọ́wà kó sálà dá àrò alábìjò ọ̀nù sálọ́ọ̀sì àti jẹ́ dẹ́nu ọ̀dọ́wà kó sálà dídì ọ̀nà dẹ́ ẹ̀yìn nánì yẹnì. anumaki mẹlẹ́ẹ̀ka idawe kaye wa me wajen sadaba isma kime ka dawe de odaba ngoni sala dai e ka tagbiratul ihram bo ko nyume nyume na ngoni sala o halawe oke anyi de na woro ko se baido idono o yini e sa akisonon idono na awen ana ka idono o to suhuni sono yani sala na bodu abon nam doke asabe anato o hemba al amalu kasir amdan anawe oyimu e korororo dɔɔdɔ yɛn in sala walmaksudu bihi ɔki samin sasi kaa idanan amma lɛsa min jinsi salat ɔnɔ bi ukɔrɔ ana yi ka ukɔrɔ nɔn ɛnɛ yi pia ɛ sala ɛbi pi ɛbi pi sala ɛbi ɔyɛ kɔ ɛhun do wa sala na naa dɔɔdɔ asi wo kɔɔle do na do na nuzi ya ɔdo kana ma na do na nuzi ya. ɛ it's not part of salat ɛhun kɔrɔ nɔn n'a kan dɔɔki kɔɔle nawawi rahimahullah imam nawawi mu ma yan ba إن الفعل الذي ليس من جنس صلاة أو يقرأ أقرأ نايكا أي نبا إن قرأ نام إن صلاة إن كان كثيرا أبطلها بلا خلاف أنا بكوكو قرارو ole dusala na ọkàdé anya gahi wọn kana kọlilan lam yubtiluha bilahi la ana ko wei a ce mu ma rusa na kana dunu ziyaran oye ko oziya ozi mana na do na do e, na shon ana ka e on oje chenan yon o du sala e nye gahi na sonon wa hada huwa dabit o ko bi itu ana ke ani ranan dake qal aqwal jamhur qala dawla ka ke wal jamhur awel jamhurul ulama anna ruju'i fihi ila ada ke ila non yes ka yale sɛbi anaroro inukɔrɔ we have to go back ya bani ni sɛbi aada sɛbi adam mɛmɛrɛ fala ya duru ma ya dahu nasu kɔlila ɔkɔ bɛ zama isana ka yi azɛn nɛɛza ka yi oyikyiyɔbi kal isharo to bɛrɛ di salam asuman ke ɔyi man tanu bɔ ɔdɔ wa kɔsala dɔ la bɛ dɔ ki salamu aleykum do man man tan amu bɔ bi gɛrɛ min jinsi salat ɛyi ni type of Uh, ipana ka afe mukɔrɔ isala dɔk wa hɔlu naal ɔ uh, ɔ uh, la ko sala do wana to dawa wiyete wa rafol imama wada ah, wada aha ok wa ko sala do wana do wana kuli toba na wa hele ada ka wasete o do wale mare kwa oye kwa hona do wa ko sala na do wana disai ka ehe to do damu ya otete esa na na e nyi wa labsu sawb hafif wa nadahu alika dolo chiri aru anaika o herowo wanazahu abika oire wanazahu abika oire nwa akore ehuna nwa akusala de hiwe ne tudo tamwa sista do to tamwa nya alwe no horo wotete honorable no sisters dake <laughs> wa hamlu sagir ati oishozi do wale bale mashotete ako wadafu almar ati oyi orana iskono para do manso wazaje manso joze yo ka ilawe asupara donc wadal kol bosa fi sawbe e da da ko sala doni ka wajata wa ka so manji oni yawe de asuji ana e ware ana ka ni kola ilo malaika yene a abanya la azo iwa hawo ya nyanwu jona no ho ama la ilo da ka moni ma si o ko son non enyo meka wa ashbaha zalik ko ni ana ka o da me ni sala ثم ذكر مثلا كثير من

suma uhura suma wakoba sasa mwili wa ukonyan lole jen yani aso idane ede imam na wawe ana sere ana ne so that maybe wanye o ini o manu do de ala dole wa honya dole jeche dole wa honya dole jeche ama o manu wa tola tola idane o kodu de abu malik kamal akwa kul ma ga ke laysa fil hutwati mutataliya enyo kuzuhu ana tola tola dalilu ala budlani salat ana ile ana so kai ile ana boye te kai salatu no sidu li hadisi eh, salatahu ala al-minbar agwe hadisi salana kai onto mori sallallahu alaihi wasallam li hadisi salatihi ala al-minbar agwe hadisi salana kai o ko ala al-minbar ini minbari wa nuzulihi ka kare dawale machiete da kiremle mosi chin onto mori akusala zawa ejodu ko sibe kete do soremle machiete hono minbari walamma sabara fi buhari atiyom ile yabata yani buhari ta'alikan hadisana ke yani hadfu awwalu sanad yani the, the first chain of the hadith ile ni yokole ana umar ra'a rajulan yusalli bayna sariyatayn umar radiyallahu anhu ole ki anyu jonaru ana ka akusala ina ka ni eh, ohe eba ijuma rawole fa amsiku bihi daman suwadan hata akọmahu holfu saria dosho na jee iremọ ọhẹ iremọ ọhẹn yẹni akusala omena omena kanọ saria na jee iremọ ọhẹ agubidọ bi sutura dọki wakọ dọki sọli hahunna kusala idan wali hadisi manahu hirra min ati ka min muruli bayna yadayhi en oyo palahu du muso palahu juzawi jan hatta lafi ko badnuhu bil hay polo do man pile kan zo obo muso is kono palahu da ka ilawe wa palahu juzawi de den do wa kana de de kan ko ko paro obon dok wala yahullu kullu zalik okay a besen oto zusu min hutuwati mutataliya ini oyuwa ho na ikoto to ran wa huwa dalilu ala iba osanan osalo kai anyo ka a abuka werobo obo mon ya honya do aga ka oro nu mari se an roja allah anu wardo bo sho do daru se puru o ko man sho bo do to na jeire mo ohe bijmi na hwe ne hwe ba ko nyawe ate usana mota de jori ku musu abe eto hana se sibe ka e ba ko nyawu do ru se na puru do do pa do oba donc wa ala hadha tila fal aula an yuqal ana je tere huwana ko ka kae kullu amalin yanshagalu bihi wa lam yabahahu lahu shar'e fi salat oke abele ana ka ozo ko zige ngwana nan amadi sheri yo shede tete koronya wa wa men salan yakunu mubtilan le salati en korono odu salan ama ni sheri tete tete yon fala basu bizali dak wa ama. dako wa mama azana lahu fihi shari awel sana ga sheri yo shede tainan aw kana fihi islahan alika anyi oiten li sala isala fala yo adu mubtilan aw da mazalika kai enwuri mi esanan isala no la ko o isala no la ko o dua dako sadisan ana to ile ho ino nyana ko sebe al dahaku fi salat ona bidozo nyinyi ene sala yake nyinyi ya ndozo nyi eke ndụ wonyi sound qala ibn munzir ibn munzir rahimahullah yani umuri mayan baya mbaya ya suya na ayi pattern we ijima ana man ya ya sabelen da o ohweta ijima ijma alani ijma o tore ntabe o aru ono yani ala butlan salati dah bidah bidahak ore isalono ore edu ona ikaye o ma akusala o nyinyi keke

قلت عادل ابن يوسف العذابي دوك وليس معنى ذلك yani ebi tumire nonon amekan ibahatu tabasum fi salat ka odole ko nyinyi ni sala we ka nyere nyana ko huranyi omere ko sala kendure ko tana odole ka ebe ga wa ko umme ko ni sala wa wa waro hi abora ani sala o ya kon onam doki ebe ka ka ko du sala does not mean ka e wa ko me liana dhalika yunafi haluhu shay ako ayo wa me bonyi yon condition ko da nyangwa hiyo no dainan wenyinyi ana kwa me lenu moye wa ko wa dako wal ikbalu ala salati atido shaido veke obayana ke sala nai ka oinan lakinnahu amma law tabassama fala tubtilu salata awo benyinyi e sala no du dan le sona wana sebe ma yubahu fi salat sai sanaika aze ko do me ijoda yin sala yenora ka isana ka orome odu sala dosha we isana ka aza ah, ko wa meni sala anai ka amezan asma ke ngure na ka san ka wada ka we ororo isala wodu aka yubahu masihi fi salat li illati tahaddus aza ah, ko doru sayni sala agobe engure anabe agobe re aname aka an azraq ibn qais adohnu azraq wa na wadi qais annahu ra'a abba barza al-islami ore adi barza ana wani aslami yusalli wa ananu dabatihi fi yadi a kusala o ma kusala no orupo orupi supan do enu wanin yani a kusala o e ko mmanto no sebe do tan wa so do rupan don ra do tan wa kusala falamma raka'a o me miruku in falatat anan min di oba obi supan no do to hunu وانطلقت الدابة اسوبنا ندوني مدار سهلان قال أكفناك أبو برزة أن أكبي أبو برزة دون تنوالي تنوى سلم لما تنوى سلم لما شونان ولم يلتفت أم تنوى بعض سلم لما شونان مو كان إلما حتى لاحق دابة بولون أنا ساسو اسوبنا فأخذها دوسو بذلو باندولي ولسو بذلو باندولي suma masha kama huwa ola suzulu pa nota wala rusa o memeben dawa wala rusa no bedin doke summa ata ah, makanahu alladhi salla fihi oh, aba ben maradona hanai ka o oh, ina na kusala fakodo salatuhu do isalan do metainanin yan do fakodo salatahu do fa fatammaha do zaitan summa salama ola oh, manodo salaman kọ́ọ̀lá inni kọ sọ̀hìbtú anyọ́ nìrì anyọ́ ẹ̀náìka ẹ̀họ́wárì e jẹ́ náìka abirẹ̀ wà sẹ̀rẹ̀ mẹ́ ha ẹ̀sà lọ́rọ̀ àkúdọ̀ ọ̀nyẹ́ hùṣù dáàdùsù pan. de abubarza al-aslami kọ́ọ̀lá dọ́kì inni kọ sọ̀hìbtú rasulillahi sallallahu alayhi wa mara ya kó tó mori náà má dẹ́bẹ̀ nẹ́n. fi gọ́zù wàtí kasir ẹni rẹ̀ kọ́nà ẹ̀kọ́ ọ̀rọ̀ hata ada gọ́zà wà pọ́ọ́lọ́ dọ́zà ayálìka ìrẹ́kùnrin ìrìn anáìkọ̀ lọ́n tó mori ọkọ̀ fàrọ̀ ẹ̀tọ́ mi rò síhe wàtà ìsẹ́rì dọ́n léèrè ọ̀yìn lọ́n tó mori sọ̀rọ̀ lọ́rẹ̀ sálám àtọ̀ ìmìlẹ̀ anáìkọ̀ mìlẹ̀ ìrẹ̀ wọn.

na ya adawana na ya ajina da kwani na ha abuzei nam de agobe anye enwa na ka de enyi tashaddud enwuri mi no abu barza laslami anameke explanation na anabare mama ne ida na nan were ka anyo di need ka obo explain and wacha ke sahib buhari you see there dake wa na aisha radhiyallahu anha adahun aisha wa muri na qalat agake kana rasulullahi sallallahu alaihi wasallam yusalli fil bait onto muri sallallahu alaihi wasallam agusala inehi wal babu alaihi muglaqun aki ozi anaika ozi ne hono dai kabe guan fajitu fastaftatu don even doni sikono no den famasha fafataha le onto moni sallallahu alaihi wasallam daro sendono de yani summa raja ila salat dawale ma summa raja ila musallahu dawale man hanai ke a kusala inane wa sabtu akidimi juwen kai annal batil qibla uzana iyabi de ila ila sibe kete izayan wa kama yajuzu al-mashi li amam yajuzu al-mashi qahqari ame de kolaru senavijan oza ozaire madoya kanyu metawanya unada zukane wanya oya kaha wanya waru sedore nana li illati tahaddus agobe ere anaika ome donc fa nana ibn malik adon nana zana wa malik inna al muslimina awele ku muriyani bainama hum fi salat til fajr min yawm al ithnain eno monaika oku muriyani e ya fe kusali subuhi e ku ya monday wa abubakar yusalli bihim da abubakar radiyallahu anhu da so wa kusalonan lamma yabjahum lam yabjahum illa rasulillahi sallallahu alaihi wasallam enyu se hure to hetu wa a konto mori sallallahu alaihi wasallam qad kashafa sitra hujra ahwa qatni hujratu aisha qad nanaini hida aisha do manu hwan fa nazara ilaihim dilewan wa hum sufu fi salat da ni sahu ni salan thumma tabassama konto mori sallallahu alaihi wasallam do do melinu nyin fanakasa abu fanakasa abubakar ala akibai abubakar radiyallahu anhu do do babere man ليصل الصف أقبل دوا بجوا نساءه وظن أن رسول الله صلى الله عليه وسلم يريد أن يخرج في الصلاة دلو كنت مولي صلى الله عليه وسلم بيس كنا توه هاي نساء فأشار إليهم رسول الله صلى الله عليه وسلم بيدي أنت مولي صلى الله عليه وسلم دمان تنوايا وان أن أتيموا صلاتكم كصلاة نزاته دك ويشترط في المشي في الصلاة أن لا ينحرف عن قبلة أمي إدو إنسالا كرارو سينسالا كسودجي أفضل جسيفوري قبلة yani anya mwana rusa na wede mwana rusa ne ma asma ka bakar radiyallahu anhu arda amma rusa ne ma in sala ila nan dole ka wonto muri abe non to muri mu boy wa kenehu laki saniyan yubahu hamlul atfal fi salat ala da ko ronya ngusho zini sala anabi qatada radiyallahu anhu adahu nabi qatada be muri na re qala qira'aytu nabi sallallahu alaihi wasallam onu nabi ya ummu nas as lidada a shaza ne kusala wa ala a tikihi do yi e raso izanin umama binta eh, zainab do yi e raso zanin umama ana wazi zainab do manu shoti raso zan do e kun meka oya su ayi ko so watan ati na ndo make an impossible because wa wuce o tira kan wa shoto wa o wonya obeda se obeda so wala ti dan fa idha raka'a ijonto mori sallallahu alaihi wasallam anin ruku anos wa kun ruku wada aha do cho yete wa idha rafa min as-sujud ijo awale mara kure so hun na sujud hun na sibe ha, adaha da wale mara sha na tizo na zo ka odonya mushozi wa da ka ba ijo aji wa dai kai o su ko kusala we kunya mushozi wa nya mushozi na uri ta wa kusala wa ni ruku do hete ijo wala kura wa hele hun sujud do le chema doke kotlul hayat wal akro fi salat ọ̀nà bẹ ọ̀yẹ́ wẹ̀wò yẹn ọ̀yẹ́ wẹ̀wò wal akro àtìkù fi salat dọ̀là yẹn sálà ẹ̀ma ẹ̀rẹ́ alákan ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí rẹ̀ ọ̀ ẹ̀ wọ́n mọ̀ náà jìnnà ẹ̀ wọ́n ẹ̀kọ́ kó yẹ kó wá sálà. وكان أبي هريرة رضي الله عنه أداه أبي هريرة ومولي هنا أن رسول الله صلى الله عليه وسلم أنتم مبارك أنتم مولي مولي من غير مهايا أمر بقتل أسودين في الصلاة أو مدك أو سجوجي بين الصلاة al akrobo wal hayat yani ono be uku wal hayat at el wa yajuzu kadhalika qatlu al hadat aw ka za kodore wo al hadat yani ina hikaita wa abukokoro wal gurab at aro wal faratu yani that is wa fara ono be crown yani onyamusha onyamusha lokwa nyalo ka awo inebe inumelen me ya be ni nibira ɔyɛ ko hadatu bi kat kait de gorab da bi kuron wal faratu atisu wal kalbu ukur atili jana ika ila sɔnna la ba dili jonugu wa huwa fi sala da ayi sala dɔk fan ibn umar adɔnu abdullahi ibn umar radiyallahu anhu umuru yina ida ɔke hadasani ɔkam ihda niswatu nabi kunyara inisa nibi annahu sallallahu alaihi wasallam kibara karon to mori kana ya muru amoda bi qabl al qalb al ukur awo ilijana ika awen والفار أتسو والأقرب أتكو والهدايا أتكو والغراب أتأرو والحياة أتأو قال وفي صل... وفي صلاة أيضا أدخل عليه بكين صلاويا و قال ابن حزم رحمه الله ابن حزم الأندلسي ذاك فإن تعزى بوزاقة أو بالبرغوس أو قملة أنا بك أقوى كان أقوى أنا أو أني إذا ما يعني بوزاقة يعني أبكو جنيه aw bargos abe ka bo ya suman ke bed bog awon aw kumla abe ke yama eh, fawajibu alaihi dafahunna okura ba bo yo kai o shoko li an nafsihi hunan wan fa in kana fi daf'ihi ana ka o inan lo sho qatlahunna aybawa e duna takalluf amalu shagid an salat da yabi da kai onyan ko hano da anan yan zigala ni sala fala haraj fi zalik o ka besanan enyi omeka yani ana ke sanan onyada ma dure ni sala dowa dore continue sala fala basu bizalik especially wanya ngoda su je suri kibla dake rabi'an ana to ahuna al ittifatu fi salat lil hajja oyi kane ni sala dai ka oyi kane yonu kane yan ewa kane kene vanye enkata ana suwa kane Okay, an Jabir radiyallahu anhu, adahani Jabir wa muri yunayla, qala agake, ishtaka Rasulullah sallallahu alaihi wasallam, onto mori sallallahu alaihi wasallam ani enwona ajo anaika ani edama yani enwa ajo do complaining fasalaina wara'ahu de ya kusala ile man wa huwa qa'id da ka wa ya ten faltafat ilaina do man kanisin faro ana kiyaman dole kai jen fa sharo ilaina do man tanwo hin fa ko adna de ya ten dok wan ibn abbas ala da hon abdullah ibn abbas qal o kana nabi sallallahu alaihi wasallam yusalli o kan nibi akusala yaltafit da kani yamina wa shimalan eibore eibaha wala yalwe unkuhu halfa zaharihi akaman jishoban terema, terema. dɔk wa ma idha kana alitifat ligairi haja ama ana bika oi kaniyɔnɔ ɛɛnyu sɛ kɔɔbɛ fa innahu makruh iya liannahu yunafi alhushu awo kaboo nyiyɔn angwa hiomoriyɔn ayi kaye ɔzɔɔ nyini sala ذاك فان عائشة رضي الله عنها أدهن عائشة أموره نايل قال ذاك سئل رسول الله صلى الله عليه سئل رسول رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في الصلاة أهون tó mọ̀lú سئني ní ọ̀yìn bá واقو ní واقو kúsàlà أنا ما لنا دو lẹ́nà tó sọ̀mọ̀ lẹ́mẹ̀ ìjọba tó ما náà tó mọ̀ lẹ́mẹ̀ بلك بلك إن ní نان أهون ìnsàlọ̀ náà ahon فقال دك اختلاس وسنو بيوين يحتلسه شيطان من صلاة العبد وني شيطان يهون صالح أوره dako hada al-itifat aw ila ay man kan ibere kebere konan makruh iya yakunu bil waji onyangu bil e bi sharti adamu tahwilu bil amali dukaye ochanwao yani ochanwao o mane wajisha fa in tahawwala badanu bi, uh, ana ko jisi ila ochanwan an qibla huni qibla batala salatuhu ittifaqan salan oredu in ranaika لكن ففي حديث هويرس الأشعري سوري ففي حديث الحارس الأشعري إن حديث حارس أنا بن أشعري رضي الله عنه أن الله أمر يحيى ابن زكريا أمرنا وتعالى أمر يحيى أنا زكريا بخمس كلمات للأتلي إيه أن يعمل بهن أتلي إيه قسم قرى وأن يأمر الناس أن يعملوا بهن don re moda ya ze ni kai o chire ye he non awta no asum koro ye wan awalan don re moda ya kai o chire he non asum koro wa fihi inan wa inna allaha amarakum bis salat o mo wa ta'ala o moda on isala fa iza salaitum ijo wa ko salanne fala taltabitu asure kan ibere kebere kenne fa inna allaha yansibu wajhahu liwajhi abdahu ọmọ sọ̀nà wọ̀tàlá ọmọ ní sèétì yẹn tẹ̀lẹ́sọ ní eyi ọ̀rẹ́ hàn da akọsala malam yaltafit ana ko iman kane yani iyo muri wana mani ne yawo ana ka wa yi kane dure ka iyo muri amma wala jise do muri ona kana ko jise ko de so anya ke ononya mu kane insala yani li hajja ija anye edama oye ko oda kale ay ah, ka en ah, sala mebe a ko sala na na ama ko sala na do be nere ka anya na ka aida ba o ide eri sana especially our oh, brother say hora ma we ka e ala da ni o oh, o we ka tele do ba ngone sala ama our sisters gi na hora wa me wan oye ko do na ko ra kpara en sala en eh, no man kan ni do le ka ah, a odara tete do continue wale ma be kobe jaw sala wodu oye oh, ko because ono bi iltifat li haja ono dule ki arhona mo wana jamu ahkamu fil uh, uh, jamu ahkamu al amali fi salat ja eh oye ko go e da me ni sala enye enanyam du sala enye ne du sala ono su wana ne ono su men yani sabir ibnu ahmad ono mu wana ne yani ngula ono ko be ro da give example ni with evidence with dalil nam doke homisan albukai wal anin onobe oyi jolele ati dozo ti وكان عبد الله بن شهير أدون عبد الله بن أبي شهير قال أوكي رأيت رسول الله صلى الله عليه وسلم ميلون تومر يصلي أكو صلى وفي صدره أزير إن إراتان آني أوي رينغري كأزير مرجع أسمان كا أملك إبوتو أنا كنتو آها أورينغري أبو من البكاء إن di dure kan tumu sallam do be ti mm da da eh, min al buka agore ranaje da kwa mana mana itumi azirul mirja ona se wayson ai sautul kidir ya no ngo poto wa ngu no ko ijenya ha no na asai ra dore ka isono asore da kwa ali ibn abi talib adahnu ali ibn abi talib qala aw kake ma kana fina faris yawm badr gairu miqdad enyi ne ngwa ona kai oyere su man tetere ina kana eko ibadur ayi e ho biyo mikdad bo ma fi na ko im ele nyoda ina na ka o je ina illa rasulillahi sallallahu alaihi wasallam ake rasulullahi sallallahu alaihi wasallam unto muri sallallahu alaihi wasallam ta ta shajara obi urugo ote yusalli akusala wa yabki da jolide hatta asbaha anome me polo deinin دكوان ابن عمر رضي الله عنه أعلاه ابن عمر ومولي ينال قال أوكي لما اشتد برسول الله صلى الله عليه وسلم وجهه قيل له أوكي أمرا كتيم يعني أيجو أنايكا أجنت مولي صلى الله عليه وسلم ذاك أوكي الصلاة إصلاة قال دوك مر أبا بكر مضاي أبو بكر يصلي بالناس فوق صلاة فقالت عائشة لعائشة دوك إن أبا بكر أولي أبو بكر rajulun rakik oyona rawin anai ka oren fa idha qara'a ijake ugallabahu albuka olilibana hula kuna faqal don to mori sallallahu alaihi wasallam murruhu falyusalli moda ayo ka ko shoda ko sala al hadith hadith na ogoda anaro ka odonya ngusuni odonya nyangure ngari odonya nguti ijada ko sala doki sadisan ini ekola naika a rekoro meni sala at lirijal watasfik linisai oyi ka subhanallah ona ruwabin oyi kurwa dama su wanyan dobe onyanen oka na bi hurera ta radiyallahu anhu adahun abi hurera wa muri ina ira qala o ka ke atasbihu lirijal oyi mi subhanallah wa ona ru anyire anai ka ohiwe o anyire anai ki sona me kimamo e watasfik linisai oyi kurwa dobe onyanen zada fi riwaya dɔbɛ ini riwaya fi salat ini sala wa fi ba'di riwaya dani pa ini riwaya sa ana ka ɔmɛ mɛbɛ nani wa tasfi da ki tasfi ɔbɛn ɔbɛn badala mina tasfi ɔyi di ɔyi substitute ɔyi dɔ yɛrɛ so tasfi yani safaha dɔ dɔ ma rɛ nyi sa sa ɔnɔ bi safaha ɔyɛ kɔ so tasfi ɔbɛn a bɛ ki tasfi bi ma na sawa. أخوان سهل بن سعد أدوني سهل بن أبو سعد رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم هو النبي قال أكي من نبه شيء في صلاة أنا أني سنائك أوليك أتماي أوليك لنن أمين صلاة فليسبه أمي سبحان الله فإنما تصفيق للنساء أي قربة أني نامن قال شوكاني رحمه الله إمام شوكاني مولي ما ينبع قوله أي كنوكا كمن نبه شيء من صلاته أنا نبه anyi sa enes minti ba enes kono monokeka ye ina ni sala ay nazara bihi shay'un min al hawadith o anyi la naika o metua enelai wal muhimmat abekira naika on gigirima wa arada ila mugairuhu des kono me kono so e ka izni hili dahil alman ka oyi me kodo ye o naika anwehi wa inzari hili amma abeka oyi kono naiko guyaben watambihi lisahin abika oyi kono yana ika ohiyai au gofil abiko na iko na ita yani ananyi yanaru subhanallah onye na don kurowa dakisa bi an anato himba alfatu ala imam oyinu ze imam an ibn umar radiyallahu anhu alohun ibn umar umuru hinaire an nabiya sallallahu alaihi wasallam ibadaktara nabi umuru mengona dole mo haya salla salata o kusala fa qara fiha dukiunanin falabisa alayhi diki wono dobadi yowon yani ogo ko ilotu falama sarafa qala li abi ako omera meta doka ayadanin asolaitu asolaita ma ana wa kuwa wa kusalalele yani umar wonon qala nam doka hen qala doki fama manak siyo yani izimi ya baziabo siyo ka asuka omeme قال شوكاني رحمه الله إمام شوكاني ba ما بعدك والأدلة قد دلت على مشروعية الفتح مطلقا أوكي أصنع يتا أنا سألوكا أنيوني شريعة كذنو زيادة كذنو أيبي فإن نسيان إمام آية إجي إمام موهي آية في القراءة الجارية إني أوكي وانا كيوتوها يكون الفتح عليه بتذكيره تلك آية يعني oyinu نزيان ya أنا be kawa tamai ayo nan kama fi hadith al-bab asman kama be ni hadith na ka o wẹ́ndà ní sìánì hẹ́ àti ìjọ òhìáyé òhìáyé lìgẹ̀rì hàmìn arkani sọláàt ìjọ òhìáyé sọ́sà ẹni sálà dọ̀kà ákà subhanallah yakunu fatihu ọkọ̀ inuzi ọkọ̀ yakunu fatihu ọ̀ inuzi bi tasbihi rilijal wa tasbihi kilinisa yani ọ̀nàrọ̀wá mi subhanallah dọ̀nyẹ́ni dọ̀kùrọ̀wọ́ den waaye ọ̀nà dúró ka ayọ̀nà ona ayọ̀nà wọ́n yẹn sọ ayọ̀nà asọ́mọ̀kọ́mẹ́ imam shawkani rahimahullah ame shawelen lake saminan anato aw henta al ishara fi salat li raddi salam o imani tanobo eni sala o isibo hiyo na ka o salama o fi ajuzu li musalli adhayo na ka ko sala an yuradu salam bil ishara ka ubuhi salama rere o imani tanobo fa ibn umar radiyallahu anhu qalat adahun min abdullahi ana wazo ma umuru ina ila qala ka qultu li bilal ma ka bilal kayfa kana rasulullah sallallahu alaihi wasallam amma ma bikuntu muri sallallahu alaihi wasallam yuraddu alaihim hina kanu yusallimuna alaihi wa huwa fi salat amma bi salam ma ya inu mona kai azene sisi salam ayo dana ka onto muri sallallahu alaihi wasallam in sallallahu ya inu mona kai as salam ayo qala yusirru bi yadihi o mani tanawa liruban yani o tanawan watarikatu lishara ọkùnrin náà ka ọrẹ tanuwa àni ẹjọ alakafu yadahu ilal ard wa zahara ha ilal ala ọ̀nà wíkà ọ̀mánì tanubọ̀tán lé yàni ọbọ̀tán ẹninubọ̀tán dọ̀ bí kìtìsù akẹ́bẹ̀bán dọ̀ yọ̀ dọ̀ bí kẹ́bẹ̀bán yàni ẹrẹ́mán dáì káwọ́ bí hìrẹ́n yàni ọ̀ kọ́sálà sàlámù aleykum dọ̀ mọ́ni mẹ́. pàfi riwaya ẹni riwaya yẹn min hadis ibn umar in hadisi abdullah ibn umar annahu sala bilal kon ah bilal se kaifa ra'aita rasula rasulullah sallallahu alaihi wasallam umma mele onto mori sallallahu alaihi wasallam yuradu alaihim hina kanu yusallimuna alaihi fi salat o bo hiyo wa eno manaika e ya salama ayo o meni sala faqala dak yaqulu hakadha o manu me wa basata jafar ibn aun kafahu de jafar anawazi aun da manu tano o watanen وجعل بطنه أسفل دوسيا إنينان داي كونو باتين وجعل ظهره إلى الفوق داي كا هان أنو يبيبان ذاك وكما تكون الإشارة باليد تكون كذلك بالأصابع أسمع كما بكا أرى تنوى لربان أو ملبلي أذيجين فسهيب أدون سهيب رضي الله عنه قال كما رلت برسول الله صلى الله عليه وسلم ما بقال أنتم وليه وهو يصلي داك سلام فسلمت عليه دون سلام عيان فرد علي إشارة dai ka bobo hiyana lele oyman oyman tanawa wala alam illa annahu qala bi asbi asabihi ok onoye ewa no mani kariri ozige ga dai ka ozige kene omare omantana doke tafiyan anato ohina al-isharra al an musalli lil haja ta'arrada okay oyi tanuwa oisi meye yalana ka akusala ah, agobe ah, en katana ko banabe aka numu salama radiyallahu anhu adahu numu salama wa imuli ina qalat aka oh, ke sami'tu rasulullah sallallahu alaihi wasallam ma wantu muri sallallahu alaihi wasallam amma oh, aka ke yanha an rak'atayn ba'da al-asr e eh, ya raka'a oyeko awere misali asiri summa ra'aytuhu yusalliha uh, yusallihima awere uh, mono di minire kai onto mori sallallahu alaihi wasallam a kwana yi wono hinna sala asr ino mana kola kusa kusali asr summa dahala alayya oko awere mono dongwe hitwanin wa indi niswa min ni haram idani anyi enyene anahuni tribe uh, haram fa arsaltu ilayhi jariya doni tuni tuani yani uzu yanyanan fa qultu dim ka kai eh, kumi bijannibihi je akahan wa quli lahu do ka ka e taqulu laka um, uh, ummu salama yani ummu salama o ka ka e ya rasulullah e wonto mo sallallahu alaihi wasallam samituka tanha an ateni wa araka tusalihima mere ene en mawo kawiyo ene ibonon ama mere buran ka wa kwa na iba faina sharo biyadihi o ka o man tanwo roban fasta ahori an hudu jinskana kore ya أكل فعلت الجارية دي أزيو أنينا ندا وامن فشارو بيادي دا أنتو مولي ماني سوى مكا أسمان كي أزي أوي سوزو كونو أولي أنوكا فاستهرت أنه دوني كان كوليان فلما صرف أملا متا قال دوك يا بنت أبي أمية ما هي أزي أبي أمية سألت عن ركعتين بعد العصر وأوسي إني ركع إيبا أو بلمي عصر فإنه آتاني الناس anya da ana ke betum min bani abdul qais yani ini tribe ana he ile so na he uh, abdul qais fashagoluni an rakatain latain de ko giyanin enne raka e wonon bada zuhur o oh, ile mizuhuri fa humma hatain ene be wonure kama kwana oye ko so that orona ini sala da ko sala wanyan kale yo ehuna oba o ini sala so kaka aso kaka oh. okonu res kawa jina umere kwa wao sala je kene doka ah me kwa jina odo sa doka ma e kawa kusala me kwa na won eja kada he uma kusa eh wa ka ka wa na je wa ala ko hinile so o kaka oyo ko awale kaka awu kaka me kama jina mi doka ya tu ijo ala ka yo ko yu opportunity wa ka da ah, ka aka awole to yin sala o kwa ko ko sala ka me kwa jina mo ne me ka ba me kwa na won so ebe ihu oye ko a nyoyo ko bo yo me ni sala wa yani u yando so so kai o accept or or accept then ono also na na ya you you take to order naam doke وقد ثبت ذلك عن جماعة من الصحابة أكل أن أمري يبتهون بجماعة هون بأسابيع إلى إلى تومري صلى الله عليه وسلم كي mere onyene hosile usani hosile onto mori sala ala salam laysa fadhan qalizan e nyinga nga na kai odo nya ngutu ko man moson mm isani ile ka hose na ka ka murudi ene ene o di shehu ene kalmete ala yadil gas azman koku o ka so awara we onye ko akọ poloro mi alị ya gwa abazu si kache use e poloro mi lan sa kwa we onye ko ntu mori sallallahu alaihi wasallam awa kama na meyon azu kai shehu ka lima ka na ka ka seme anyị ako me o halaka won onye ko agu ka anyi so seme wa bo ile kene ona kai weche ka oyoko wala kale kale oge da ina ina ramadan ba we ole kene wa ho se yo da waro qur'an na aka oyoko so iso so no na islam so ne be opio no people opio asman ah, ke kalma me ka ke adin opio no nas adin the religion is opio no people that is is as if have taken knowledge out to kwa me mutu wo wana ka e water enyo no asema on dako ka sabata zalika fi jama' min sahaba ile non amali bete hono bi jama' ina sahabiya ni radiyallahu anhu an mu'azzata al adawiya hono mu'azzata al ana wani adawiya anna aisha ta ummul mu'minin awele aisha nyoko mori kana tamuru hadimatuha an tuksimu maraka o kai ozidan ka yani epan yani oga e hono ndi nepe ka kayason kayason kayason fatamarra biha wa hiya fi salat dawa pare ndo ni salan fatushiru ilaiha anzidi do mani tanuwo hiyo do tanuwo yoka yani o ikriza maybe anyo no liko ka eroro do ka kato wa ta'ammaru bi shay'in lil miskin do moda ka odonon do nyang isalo ayi nanen yani do tanuwo ka oroso asoyo tumi bi do mana ka da ikre so mana se ka an ya no jendo man ka kare suhi ka oso afen oso mika wasen da ka do mane enyire so akwa hiya fi salat do ini salam تقوى عن هيثم ابن عبد الرحمن أعلاه هيثم عن أبو عبد الرحمن قال أوكاكي رأيت ابن عمر أنوري عبد الله ابن عمر يشير إلى أول رجل في السوف ورأى حلال أن تقدم أتنوى يجنر أنايكا أي إبابا يعني أي نساه يعني أي نساه أولي كان يهانا يكو تلوتسو دمان تنوى يكا أكاوين ذاك المؤاذة على الأدوية على له المؤاذة على الأدوية أن عائشة رضي الله عنه هو نبي عائشة أم المؤمنين أنا بني كومري أنها قامت إلى صلاة في الدرء وهمار عائشة رضي الله عنها أو كويت أعز صلاة في الدرء يعني إن قام وهمار أتتنا إكا أو بكوين فشر إلا ملحفة فنولتها دال زوايا أهنا إكا آمنين فما فوهوها don don zai kwa na an sana ka o mantete anazo yo do don nation e ko an sama tanu wado yo anai ka o mambo ko tete don don nation wa kana indaha niswatun ani dan enyene fa ummat ilayhinna bi shay min ta'am bi yadiha ta'ani wa hiya tusalli dama ni tanuwa iwa ni sɔlɔ na ka ɔ idan yan sɔlɔ nɔnɔ ni jɛn ni bɛ dama tanuwa yɔ ka isɔnɔ ɛn nɛsɛ wa hiya tusalli da ka ba yɛ kusalan تقوى نبي رافع أدوه نبي رافع يقول أوكي كان كان يجي رجلان إلى رجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم أقوى بك أيوة أجنرو أيوة بيتو جنرو إن صحابين تومولي صلى الله عليه وسلم وهو في صلاة ذاك أصحابين إن صلاة إنان فيشاهدانه على شهادة ده هيو يبنو إن إسانا يكاي إيس بنو نان فيزغو لها سمعه دو ستوبيوا إسانا يكاي

wa wa zai doka do man tan so ai zai ka so do nyangwa wanyangwa wanyangwa bodi binu le ni sala wa ku sala da wala aka awe manyo e ke hana e ke hana se tele na na ma se ko do sala de ni sala wa yin sami sala yani an wure non yubahu bi fi salat ala ke ijaza ayin sala o do nyangwa me dok yajuzu an yahmadallah idha ra'a aw sami'a ma yajibu alayhi zalik ọka alẹ́lẹ́ ka ọ̀dọ̀mi alhamdulilayi ijoore abikọ́wò isana ika ọ̀wilẹ̀ lẹ́sọ ka mani mẹ́ ọka sahal ibn saad adọ́ni saad ana wadi saad kọ́la ọkì kana kitalu bẹ́ẹ̀na bani amr ibn auf anyi ilẹ̀kùn ana ika ọ̀yìnà kani eh, bani amr ibn auf fabala gọzali ka nabi sallallahu alayhi salam ilẹ̀ ọ̀nà lórí tuwa níbi ka mani yin fasalla zuhur dọ́kusa zuhurin summa atahum li yusliha bẹ́ẹ̀nahum. awale mona doni tiwa agobe oyi me tinyi ina ka nene summa qala li bilal doka ay bilal ka ya bilal aw bilal idha hadarat as-salat salat al-asr iji sali asr yani idha hadarat salat asr iji sali asr ora nwehi walam ate dime even famarra abubakar falyusalli bin nas modai abubakar ka osala kusala falamma hadarat al-asr اسالي isali asr omere a nwehi adana bilal bilal luhyo summa aqama olemono domi koman summa qala li abibakar olemono dokai abibakar radiyallahu anhu taqaddam nawede فتقدم أبو بكر دي أبو بكر دون ودين فدخل في الصلاة دير عن ثم جاء الرسول الله صلى الله عليه وسلم قال من أنتم مولي صلى الله عليه وسلم دون ونابين فجعل يشك الناس دام أنا سوى هذا hatta qama halfa abubakar radiyallahu anhu polo do je ilami abubakar qala wasafaha na darene de asubo nyamun wa kana abubakar idha dakhala fi salat aw ki abubakar radiyallahu anhu ijo awun sala la yaltafit ama kan ibere kebere falamma ra abubakar tasfih amela ile ka adani anyara ma ayi subo nyamun ora ororo la yumsik anhu ittifat akwa kunyahula domika Okanin. fa'auma ilahi rasulullah sallallahu alaihi wasallam imdi onto mori sallallahu alaihi wasallam do mani kore la foya no do man mo sabata abubakar eh akon abubakar do mani yepete do mani yan do yahmudullahi ala qawli rasulillahi sallallahu alaihi wasallam md yanda ko mori aba ini oy ka ana kon to mori sallallahu alaihi wasallam o ka yon kon do alhamdulillah dake al hadith hadith ana goda wa fihi dalil okay ni ranan anya o yete alla jawazi hamdallahi fi salat kon nyan ko mori aba ini sala oye ko wa ko sala na da na ka ka wuro diwe na ele ko nyan wora na na ah am do da bana shin be wala am e wo yo do alhamdulillah do ra sala na o he ko ale ni be ka anda ene yo me era le alhamdulillah ako wa wa hal yajuzu an yahmad allah fi salat idha atasa ala ke orome alhamdulillah en sala ijozo ijozo mi chiyo okay zahaba shawkani fi nail al-awtar imam shawkani oh na inwa na nail al-awtar illa jawaz dhalik amani zaire onan قال ويؤيد ذلك عموم الأحاديث الواردة دوسم سكتا إليان حديث أنا يكو أورو أنا به أنا دوين إليان بمشروعيته أنا سوكا آنيوين سيلي كدون يوم من فإنها لم تفرق بين صلاة وغيرها أقوكا إذن هي أنا يكا آمين صلاة أهو صلاة أهو صلاة كدومي تيو أهيكا الحمد لله وقال ابن حزم رحمه الله ابن حزم الأندلسي أمور ما ينبغي لكن في هذا الحديث إن حديثنا ibahatu tasbih ala kulli hal aadha kɔlɔmi subhanallah ini abume wa ibahatu hamdallahi ta'ala ala kulli hal dalale zeka ɔrɔnyangu kumu zɔna wa ta'ala awɔ ala kulli hal ini abe condition na zɔ yinan fi salat wa gairu salat ini sala ɔza wayan awe ka ɛwɛ ni sala inshallah sanakifuhunna iba jɛlen umuri yosi yani fi usbu'il qadim sanukumiluhu wa naftahu babul uhra dani ba zete di open ibagwe sa because anyo ne so kataka last week last week oni bane he de kwa anyo le nyala ka in fact every bana he ono ko nyang follow up and we want people to follow up yes ka ya ka ada ka ba wo kene do le yes ka wa ka e wale nyang producer ano no no wa very important ke cassette an already or onye yani min babi tarje a wai mi tarajjo ai ko sai ka mu ba na wo kana ore sho do ka uwe na hiya na tada dai ka ama sho do so ka uwe na hiya na tada wala iwe ni din iye ni ke ibada ya me tere so uzana ka a sho be so inshallah iba jere ni entertain ni uh, three question from brothers and three questions from sisters. Chairman, okay. Ah, okay, Chairman. Wa alaikum salam. wa kusala ezes kanyi se juzo ja opara ada kare ya ka wobe eswa ya hona na sibe ka ta hona na sibe ka wo e wa hona ya ja na sibe ka ezes kanyi se para wa ja si shetan wa le sosa do we se si shetan onya wala ọmọ ẹ̀bẹ̀ lọ́wọ́lẹ̀ ìmúṣù ewúrẹ́ kan ìjọ lọ́wọ́lẹ̀ ìjọ tú àjùndọ̀ máa ń he ihu so àtúntò ẹ̀kọ́ ụdọ dọ̀ wáyé ihu wallahu ta'ala alam náà hm wa alaikum salam. naam. naam okay huna ndo wozwe dai ka ozwe yo ba jodo be jawo apalahu fala basu bizali because onto mo sallallahu alaihi wasallam o se umama do choyeta e yeni na umma abo chodu choyeta do raru sada se e jo ala ko ta do wale male na za ba be enyi dai ko me na e wele za e jo wa ko sala wale male be tun so sanan enyi e, dai na amani ya wallahu ta'ala alam naam wa alaikum salam

لا يفلح بكلام الناس أو متنيو إلى قال إنما تسبيح وتكبير والقراءة أيكو أولاك الحمد لله نوانا الحمد لله إجو ولا متاهون صلاة ذاك كوا وكايا أبو أولاك أنتم معاوية ابن حكم هو كا سمدا وامه هيا نيجي كا واني كامه والله تعالى أعلم Brother German, the sisters, they are in the Mavaon. Sisters, any question? Naam. Wa alaikum okay tula hijabe okay naam naam obe ya ehuna wa yin sala dozu ya mebira na ka ebira ko ya ben do ya ka won wa nya sa oba wanya man kai wanya ma ne san wasu wanya ka amma sai ka ku re tuya la dan ko ko anyi wala nya sa do ko je ga o o ko wa ko wa nya sa over take correction enya me ka da dunya ti ya no ka akawa wa ku sala sa ndo mori ko ra ku sala oro oro nya nwe o dan we were e wa ku sala en ti te pe o e wa ba wa wa le hi ya wa ku aji do ku da wa ben wọ́n ẹ̀ka wẹ́ ẹ̀ka nyọ́ àní mẹ́nẹ̀ wọ́n lè tuyà ó yẹ kó wẹ́rẹ́ anya hẹ̀nyẹ́ náà ẹ̀ka ezu yẹ ẹ̀kọ́ nyà ń wẹ́ o ẹ̀hó pè yẹ náà ọdẹ rẹ̀ ọdẹ kú yẹ ẹ̀nẹ́ yà wọ́ ó yẹ kó bìkọ́ ọdún mẹ́nẹ́ yìí náà rẹ̀ yìí rẹ̀ ọdí bá ká ọdí ká yẹ rẹ̀ wá wọ́ nù sẹ́ aṣọ́hu bọ́ mẹ́ yẹ hẹ́ nù ká wú rẹ̀ wọ́n sanna iṣẹ́ tìbí dúre dúwẹ́ rẹ̀ wá wọ́ dúwà wúdi dúwẹ́ nyi rẹ̀ nù so àmọ́ ẹ̀ náà ẹ̀ka anya lẹ̀ nyẹ́ náà ẹ̀ka o ka ke wo ngunu ho ide na no ku ya to na naje o e go ala belo le ide so da ka aba ah, sha o ke so wa ye level la wo me me ya en se pe tu te pe wo da ka ko na so ba wo o ye ko e ho be anya na e ka e ra be o me ira e adenye adenye mana mana be o na do mana na do so wo ira e so <laughs> so do ji cho be lo ho ra wo te ama ana ka aya waya bobi wela odo ya ka bobi di jiziya sallallahu alaihi wasallam kuna wa lawra salawna ayo ko wela odo bana wa hindure ka e wana na e oboto ko balance salama ayo <laughs> ko ano ko so kata do ka alhamdulillah rabbil alamin ka ayo ko e mani auto wana ayo ko ke ilai ewo e wilile ya ewu ọrịa atọ ọ anya anya na kwere na ọ na ọ na ndọsẹ a anya na na yi na ọ dawari egwu ere ka yi dawari mere ya kwuo ebe chọrọ ya ọ ama kwuo oche ebe anyị wee kwado ụkwụ adị ka were na o ekwe e, e e depend on sẹ nyanwụ Naam, how can you question from sisters? Wa alaikum salam. Naam. Naam, wa kama ka san ka ehuna da da de ka odonan o me hedon arjina na go hedon. ọyọkọ ọtọ ọdọnọn ọni di ẹyà tobiri di ọni di assistance ọni di assistance anyanwó ọdọnyẹ ọnyanwó hó ni sáà hwẹ n'ọdọ n'agwọ ọwọ falaba wọ akusala nana do ne kọdọ ọyẹ do ẹhún náà wọ akusala nana do ne tuka àbí ẹ lọsọ sọ ẹwọ náà wọ ama na ka ido a ido na hore e wuje so ni kibla do kuna monoda do baba be etin sala ko ana ko nyangu go wo da suje so ni do go ana ko wenyangu me wuje si o ni di assistance na do si do go wo do ma be nyimi sala wallahu ta'ala alam naam last question from sister naam wa alaikum salam na nwoke ọ jiri inyo ọịhụkwụ ọ jiri ka hụnyibo ya were inyo ịhụwo ya ntụ mori sallallahu alaihi wasallam anyi hadisa na be o na ehwenyi ininye na ka o bete ininye na na roho da so na roho ehwenyi ininye na ka onye na o hobete na le kontu mori sallallahu alaihi wasallam na da suwa na ehwenyi na ne daga a a akramaka daga inyo na o hari janaba la ni bi na daga ka ya inye ọpụwọ oyeko inyiga na manụ gwete inye ọzọ so ejiri ka ọnọrụ ohweny dọrọ onye nọ na ahụnabọ ọ onye na ohweny dọnọrọ na ahụnabọ amma enyere na manụ be ina ozi ọnọrọ onye amma hana bikin yi ọzọ aha dọnọrọ gweny dọbeten wa shi nye nọmba ha owen isi nye ajin wee kure so inye nọ shọ da ure hụọ falaba fi bizara abọ nọ men then second question na wọ be eh baduwa ini sala ọ̀dọ̀ ini sujud náà wọ́n tún mọ̀rí sọ́ọ́lá ọ̀rẹ́ sálám ọ̀kìjú wa ini sujud fatahid na fi du'a masawari ni ina du'a fakum na an yustajaba lakum usahura ko mo subhanahu wa ta'ala odo du'a nwe hiza so odo ba ida we urarbawa do ko washi bila badua na anya meka fala ba sa anya meka aho ka korona wa onan ehuna ila so azo anyi sai me wa suesi

ana bika wenu kata oisi arabic madua ine ahono wala mi duaul masur adua naika anyana dowe asma ka subhana rabbiyal ala subuhul qudus rabbul malaika war ruh wa ma ashbaha zalika min addu'a akunyi suwesi wanya uche bila odo po moli subhanahu wa ta'ala omoli ma ina ma mana ishaida omoli na wa mem wanya ngbadu na fala basu bizalik anya sana meka wallahu ta'ala alam omoli subhanahu wa ta'ala onanya ile nan ya subhanahu wa ta'ala ono oh, tinya da yamno da tinya je ono mere yoda mono do meye onto moli sallallahu alaihi wasallam o kama yuridu allah bi khairan yufaqihu fi din ono oh, moli yo sho dai do me ka fikihu oye iroi adina non do me ko ye ya hemo zona wa taala o moli na do ba do fiki wa dinan do suma e onera se kosan subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk